tíra fatihun lajid ìṣẹ́rọ̀ ṣẹ́wọ̀n kìtàrí tàbí tí a bá kíkà rẹ̀ lọ pẹ̀lú tí باب ما جاء في القرآن ونحوهم نعم بسم الله الرحمن الرحيم باب ما جاء في القرآن ونحوهم هو مسلم في صحيحه عن بعض ازواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال من اتى عراقا فافعله عن شيء فصدقه لم تقبل له صلاه اربعين يوما قوله بعد ما جاء في القران ونهيه الكاهن هو الذي يحكم امر الشرك الشرعي وكان قبل المبعث كثيرا وأما بعد المبعث فإنه قليل لأن الله تعالى حرف السماء بالشهد بالشهد وأكثر ما يقع سلام الأمة ما يقدر به الجن أوليائهم من الإنس عن الأشياء الغامضه من بما يقع في الأرض من الأخبار فيظنه الجاهل كشفا وقرانا وقد وقد اضطروا بذلك كثير من الناس يظنون المخبر لهم بذلك ان الجن وليا لله وهو من اولياء الشيطان كما قال تعالى ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الانس وقال اولياؤهم من الانس ربنا استمتع بعدنا ببعض بلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم قوله هو مسلم في صحيحه عن بعد أزواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال من أتى عرافا فسأله عن شيء فصدقه بما يقول لم تقبل له صلاة أربعين يوما الشيخ محمد بن عبد الوهاب رحمه الله nínú tírà wa kìtàbù tawhid tó ṣe pé ṣáríṣù rẹ̀ ní oúnjẹ fatihul majid tí wọ́n fi ń ṣe àlàyé àwọn nǹkan tí tó tako islam tí àwọn mùsùlùmí tí à ń dánwò ní orúkọ ẹ̀sìn tó ṣe pé nǹkan yìí nǹkan tó ṣe pé ó tako islam bí kòkó lè yọyàn kú nínú islam tí ò ní jẹ́ mùsùlùmí má àwọn nǹkan yìí náà ó jẹ́ nǹkan tí ó ṣe dédé tí ń ṣẹlẹ̀ ní àwùjọ tiwa yìí náà tó ṣe pé àwọn mùsùlùmí a gbọ́dọ̀ ní ìtají lórí nǹkan náà ṣéèkì ní báàbù máa jẹ́ àfikún hání wọn náà wíyìn ọ̀rọ̀ tí a fẹ́ sọ ọ́ nípa tí ó wá nínú ẹ̀sìn nípa àwọn tó ń pè ní alkohan àwọn kohan ẹni pé àwọn tí wọ́n máa ń woṣẹ́ tó máa ń wo nǹkan tó pamọ́ wọn náà ṣùgbọ́n wọ̀dá ṣríhìn àti àwọn tí wọ́n tó fara jọ wọ́n ẹ̀rí tí wọ́n mú wá níbi ọ̀rọ̀ yìí àbí tí a bá wo ìṣàlẹ̀ káwọ́kọ́ wọn pé alkahin wọ́n ni huwa alladhi ya'khudhu min mustariki as-sam'i ní káhin wọ́n lòun lẹ́nu tó ṣe pé ya'khudhu ìmọ̀ ń mú ọ̀rọ̀ rẹ̀ ní mustariki sam'i àbí an mustariki sam'i yóò gbà láti ibi tí wọ́n ti lọ lè ń jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà ìyẹn ni pé àwọn tó máa ń go sánmà lọ láti lọ lè jí ọ̀rọ̀ gbọ́ ní tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé وكانوا قبل المبعث كثيرا ìyẹn ni pé àwọn tí wọ́n mọ lọ lè ń jí ọ̀rọ̀ gbọ́ láwọn àlìjànú tí wọ́n go sánmà lọ tí wọ́n lọ gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé wọ́n pọ̀ قبل المبعث síwájú kí ọlọ́run tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde ìyẹn ni pé àwọn tí wọ́n ń jí ọ̀rọ̀ gbọ́ láwọn àlìjànú yìí wọ́n pọ̀ gan-an àmọ́ nígbà kánàbí ò tó dé ni wà á mẹ́ bá ìdẹ̀lẹ̀ mẹ́bẹ̀ ẹ́sì fà iná ọmọ kọ́lé àmọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run ti gbé ànábì dìde tó ti jẹ́ ànábì àwọn tí wọ́n máa ń ń go sánmà láwọn àlìjànú yẹn wọ́n kéré gan lẹ́yìn náà lọ́ harasa samaa bi shuhaba torí kọ́lọ́wọ́n ọba gangan òun lọ sọ sánmà pẹ̀lú àwọn ìràwọ̀ ẹ̀rí pẹ̀lú suratul jin olúwa ní wa annahu kana wa annahu kanu wa annahu kunna naq'idu minha maqa'ida lis-sam'i faman yastami' al-an yajid lahu shihaban rasada àwọn àlìjẹ̀nú yìí olùwọ́bá ń fún Ànábì sallallahu alaihi wasallam níròyìn nípa nǹkan tí wọ́n ń sọ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kunna naq'udu minha maqa'ida lis-sam'i àwọn máa ń jòkó àwọn ní àyíká táwọn máa ń tún lọ lè ń jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà táwọn ogun lọ àwọn máa gbọ́ tí ń ṣẹlẹ̀ táwọn màláíkà bá ń sọ tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé àwọn ò jí gbọ́ àwọn wa sáré wá sí orílẹ̀ ayé ẹni tán bá jọ ní àṣepọ̀ nínú àwọn èèyàn tó ń bá wọn àlìjànú ń ṣe tí ń woṣẹ́ wọn á sọ nǹkan yẹn fún un olùwàwá ní wàmẹ̀ yẹ́sẹ̀mí ìlàn ẹni tó bá lóun ti fẹ́ mọ́ wá tún ọ̀rọ̀ gbọ́ nìsín ẹni pé lẹ́yìn ìgbà tí ọlọ́run ti gbé anẹ́sọ̀ lọ́sọ́lámù dìde oníyẹ́jìdìláwò ṣe hàbán rọ́sọ̀dà yóò rí àwọn ìràwọ̀ tí olúwa bó jó ma tí ó jẹ́ bí ó kù bí iná tọ́lọ́mọ́ fi jó ma eléyìí nìkan tí ń ṣẹlẹ̀ sáwọn àlejànú nígbà tí ó di àsìkò kan tí wọn ò rí ọ̀rọ̀ lọ́lẹ̀ gbọ́ ma àwọn aránra wọn àwọn àlejànú wa kò kí ní ṣẹlẹ̀ pé àtàwọn ah, bá ti fẹ́ gun sánmà àwọn rí pa àwọn ò rí gùn ma ni wọ́n fi ránra wọn jáde wọ́n ní káwọn kan lọ sápọ̀ tún káwọn kan lọ sápọ̀ sí káwọn kan lọ síwájú ayé káwọn kan lọ sí ẹ̀yìn ayé ìgbà tí gbogbo wọn lọ àwọn tí wọ́n ń bẹ ní ọ̀kánkán ibi tí anabi sallallahu alaihi wasallam ní pé ní Mẹ́kà àwọn tí wọ́n lọ bẹ̀ àwọn làwọn wá rí i pé ah, àṣẹ tí ó ṣẹlẹ̀ ni pé ọlọ́run ti gbé anabi gbẹ̀yìn dìde wọ́n gbọ́ sí anabi sallallahu alaihi ń ka al-Qur'an so wọ́n wá dúró wọ́n jẹ́ ti gbọ́ ọ sínú ọlọ́run bá ń sọ fún wa pé kúlì أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا so ọ̀rọ̀ yẹn ni wọ́n ń gbọ́ ìgbà tí wọ́n ń wá kí ní ṣẹlẹ̀ táwọn ò fi rí sánmọ́gùn má ìgbà tí wọ́n rìn dé mọ́kà náà wọ́n rí pé àṣì nǹkan tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí òun náà ni sheikh abdulrahman al ni wọ́n ń sàlàyé fún wa níbi ọ̀rọ̀ yìí ike lásìkò kí anabi sallallahu alaihi wasallam kó tó dé àwọn àlìjẹ̀nú yẹn máa ń rí sọ́mọ́ bò gan àbáwọlẹ́ ìgbà tó ipá náà sallallahu alaihi wasallam ti dé wọn ò rí sọ́mọ́ bò mọ́ àwọn títí ẹ̀ ń tún rí gùn wọn kéré gan ó ṣe pẹ́ náà àwọn afáàmì tó sọ pé kò sí ẹ̀ sí àyè fún wọn mọ́ni pẹ̀lú àyà Qur'an tó ní wọ́n máa ń yẹ́jì wọ́n máa ń yẹ sẹ́mi ìlànà yẹ́jì lẹ́hùn ṣìhàbán rọ́sọ̀dà ni pé wọ́n tó bá tó tó bẹ̀ lọ́rọ̀ wa. so wa akthar ma yaqa'u fi hadhihi al-umma ẹ wo àṣírí tí sheikh fẹ́ tú nípa àwọn tí wọ́n ń woṣẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìgbà tí Ànábì sallallahu alaihi dé tán ma yukhbiru bi al-jinnu awliya'u min al-ins min al أو الغائبة بما يقع في الأرض من الأخبار wọ́n ní nínú àlùmọ̀ yìí àwọn kankan máa ń ṣẹlẹ̀ tó ṣe pé àwọn àlejànú yìí àwọn ni wọ́n máa wá mú ìròyìn bá àwọn èèyàn tí wọ́n jọ ní àṣepọ̀ nípa tó pamọ́ àwọn àlejànú wọ́n máa sọ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹni tí wọ́n jọ láṣepọ̀ abẹ́ntorí fóun ní òun wọṣẹ́ àwọn àlìjànú ọmọ wa fún níròyìn bima yaqa'u fil ardi min al akhbar nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé wọ́n mọ̀ wá sọ jáde wọ́n rẹ̀ lómi nísìnyí yóò ní wọ́n tí yóò tó bá wòyàn sùn ó lè ní ṣe bó fẹ́ lọ sí kò lọ́la tó bẹ́ẹ̀ ni ẹni ó sì fẹ́ lè kò lọ́la lóòótọ́ àbíkó ní àhá ṣe bí ìrẹsì lọ jẹ lọ́sàn-án náà tó ń bá wo ni abẹ́ lóòótọ́ ìrẹsì mọ́ jẹ sọ ẹni tó bá wá rí báwọn ẹmọ wo tí ṣéèkì sọ o wọ́n ní fàyàgùnnù ó lè já ìlú kashfan aláìmọ̀kẹ́ èèyàn wà ní a makṣúfù ńlágbájá ọlọ́mọ ń sí gàgá hàn so bẹ́ẹ̀ sì ni àlìjànú tí ń gbé pẹ̀lú ẹni tó jẹrẹ jù lọ́sàn-án tí ń tẹ̀lé káàkiri tó ń jẹ́ kọ̀rínà tí alẹ́gbẹ̀ẹ́ ọ̀sán láwọn ṣàlàyé fún akíkó gbú èèyàn kọ̀ọ̀kan náà ló ní kọ̀rínà yẹn ni pé àwọn àlejànú tí wọ́n ń tẹ̀lé kọ̀rínà tí ẹ̀hún ni ó jáde sòfófó fún ẹni yẹn nígbè ìrẹsì lọ́jọ́ lọ́sàn náà o so àbí nǹkan tó ṣẹlẹ̀ sí látọdún mẹ́wàá ó ní ọ̀rọ̀ tí ń jọ kan tí mọ́tò gbọ́ mọ́tò funfun báyìí ni so bẹ́ẹ̀ sì ni nǹkan yẹn ti ṣẹlẹ̀ lóòótọ́ àmọ́ àwọn àlejànú yẹn ni wọ́n ròyìn fún un tó bá ti wá rí pẹ́ni ìyẹn ń ṣe rúbá ìfàyẹ̀dúnnú ó lè jẹ́ ìlú kashfan aláìlọ̀kàn yóò wà ní lágbájá orí na wàkàrọ̀ mẹ́ta ní wọ́n kọ́dá ẹni ọlọ́ni wàkọ̀dẹ̀gọ̀tẹ́rọ̀ bí dhalika kathirun minan nas ọlọ́pọ̀lọpọ̀ àwọn يظنون المخبر لهم بذلك أو المخبر لهم بذلك wọ́n rò pé ẹni tí bá ń sọrú nǹkan báyìí fáwọn wọ́n mọ̀ rò pé irú ẹni yẹn ipe àà ipe irú ẹni tí bá ti ń sọrú eléyìí ipe ẹni ń wo wòlíì ọlọ́run ni wọ́n wòlíì ọlọ́run ni irú ẹni wọn tó ni wọ́n ní pé irú ẹni tí bá ti ń sọrú àwọn nǹkan báyìí pé tí ó ṣẹlẹ̀ yọ̀dùnúnà mínàlìjìn wàlíyà mínàlìjìn tó gbé látọ̀dọ̀ àwọn àlìjìn ní sí ń gba kíní yẹn wọ́n ni wàlíyà lìlà wọ́n ni wòlé ọlọ́run ni wà ó wà min awliya ìṣẹ̀tàn tó ti pé àwọn wòlí èṣù sí ni ọ̀rẹ́ èṣù ni kìí sọ̀rẹ́ ọlọ́run àwọn yóò sì mọ̀ rò pé ọ̀rẹ́ ọlọ́run ni wọn sì nímọ̀ pé ọ̀rẹ́ èṣù ni tòun náà ni pé kéèyàn orí ẹni tó lóun ń rí náà èyí wọn ò pèyàn lẹ́ni ọlọ́run bí lágbẹ́rẹ́ tó bá wọ sún báyìí yóò mọ sọ tó ti ṣe látọ̀dún mẹ́fà fún ọ yóò mọ sọ tó ti ṣe ọ̀la kékeré yóò mọ sọ fún ọ pé wò lé ọlọ́run ni èyí wọn túnmọ̀ pẹ̀lú ọlọ́run ni o so ìwò ní tó súnmọ́ jù ní pé ẹni wò lé èṣù ni torí pé kí ni in tí ó pamọ́ kíyàn máa ń gbọ́ kíyàn máa máa àtàrà àwọn ṣètọ́nù ni ẹlòmíwà mẹ́tẹ́ pé ṣètọ́nù àwọn àlìjẹ̀nù yóò máa wá mọ̀ bá ṣára ni pé pé yóò máa sọ̀rọ̀ sí àlìjẹ̀nù tí ẹ̀ ẹlòmí sì ń bẹ kò ní sọ sí bóyá nǹkan kan tó jẹ lóògùn wọn àní lágbájá ó ló mà ó mọ ń yóò sọ di kèfèrí tó bá gbéra di fẹ́ mọ nǹkan àwọn àlìjẹ̀nù kí ni wọ́n wá sínú ẹ̀mí rẹ yóò ti máa sọ ti wọ́n fẹ́ máa sọ.

ẹni ọlọ́run ni wọ́n à kí wọ́n lákèsí rẹ̀ o ẹni ọlọ́run ẹni ọkọ̀ọ̀kọ̀ o kìí wo sẹ́ àmọ́ qala ta'ala ṣéèkì ni ọlọ́run bá sọ báyìí pé wa yawma yahshuruhum jami'a tó bá dọjọ́ á kó èèyàn gbogbo wọn á kó wọn jọ sójú kan ya ma'shara al-jinn ọlọ́run wàá pè wọ́n pé ọ̀dẹ̀ tẹ̀kẹ́rẹ́ tó mìíràn ins a ẹ ti nu àwọn èèyàn ẹ ti nu wọn mẹ́rin adùlẹ́tùm mìíràn ins ẹ ti nu àwọn èèyàn nù ẹ ti sọ wọn nù wàkọ́lá áwùlíyáwó hún mìíràn ins àwọn tó ń jẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n jọ láṣepọ̀ nínú àwọn èèyàn àwọn náà wá sọ pé rabbana ah olúwa ò ìsẹ́mta àbáàdùn náà bèbá àdín a ti sàǹfàní fúnra wa ìyẹn ni pé òun gba tèmi èmi náà gba tí ẹ̀ ní múkàkò mí sìkàkò mí sìkàkò ra rẹ dájọ́ sí nílé ayé nù ìyẹn ni pé òun gba ìrun lọ́wọ́ mi èmi náà sì gba kí n máa rí kọ̀kọ̀ lọ́wọ́ rẹ̀ kọmọ wá tòwó fò kọ̀kọ̀ fún mi so n táwọn ìjọ bá kinu wàbàlágbọ́ná àjẹ́lànà lẹ́rí àjẹ́ǹtẹ̀lànà tá a fi wá lo àsìkò tá a lò nílé ayé bá ṣe lónù yẹni pẹ́lú mi ẹmọ̀ ní wòlí ọlọ́run ní ẹwù ẹwù àyà Qur'an àyà Qur'an làjọ ń ṣàlàyé fúnra wa yìí o suratul suratul An'am àyà 180 180 128 náà láyà yíwá o gbogbo akálọ̀ léwò ọlọ́run tó bá jẹ́ gbogbo àwọn ń pè ní ọlọ́run a ah, gbàtí bàbá ní tó kùkú báyìí òní kókù dìde lẹ́lẹ́ òkú wo ní dìde lẹ́lẹ́ bàbá sì mú kọ́gbọ̀n ọ̀kan àwọn bí ọgọ́rùn sì mú omi ibẹ̀ wọ́n mú tí ibẹ̀ wọ́n mú tán búrẹ́dì kékeré wọ́n ti jẹ́ jẹ́jẹ́ wọn ò jẹ́ tán àyè bàbá à ẹni ọlọ́ni wọn wọ́n mọ̀ sọ gbogbo tó ti ṣe ń gbèsè ayé rẹ̀ wọ́n mọ̀ sọ fún wọn àbíkẹ́ wọn sọ tó padà dì fún ọlọ́jọ́ wájú gbogbo eléyìí kìí ṣe ìjẹni ọlọ́run ọba kúkúkálukú anáka ò lè wọnú suratul an'am àyà 128 yìí olúwa tó bá jẹ́ ògbìn alìkìyàmà yóò fi ṣòro ń jami'a gbogbo wọn ọlọ́wọ́ bọ́ kún wọn papọ̀ yá ẹndé ọlọ́wọ́ akọ̀ ẹ̀kọ́ yá máa ṣẹlẹ̀ jìn ẹ̀yìn alìjẹ̀nú yìí qad istaktartum min al-ins ẹ ti àwọn èèyàn nù lọ́pọ̀lọpọ̀ wa qala awliya'uhum àwọn èèyàn tí àwọn tó jẹ́ ọ̀rẹ́ àwọn alìjẹ̀nú minal ins nínú àwọn èèyàn yẹn ni pé àwọn tí wọ́n jọ ń ṣe papọ̀ nílé ayé wọ́n wà ní rabbana wọ́n ní ọlọ́run istamta abaduna bi ba'din wọ́n làwọn jọ gbádùn ara wọn ní èṣù àtẹ̀yàn àlejànú àtẹ̀yàn wọ́n jọ gbádùn ara wọn ẹwọ nǹkan wa balagana ajalana àjọlólé ayé tán àlejànú kú bàbá tán pè ní wòlíì náà òun náà kú alladhi ajalta lana àsìkò tó bù fún wa a lò qal ọlọ́wọ́ sọ fún wọn pé annáru masiwakum ẹmọ wọn náà lọ wa kam min waliyin zalla wa kam min alimi zalla ومن عي... وكم عزة وكم من عالم ضل mélòó mélòó àfáà tó ṣe pé yóò nù ní ọjọ́ yìí ṣe pẹ́ wò pé ń bọ̀lá fáwọn ọ̀nà yìí àfọ́ ọmọ ìyẹn wọnú náà lọ ni wọ́n ah, ah, àwọn wòlíre yóò sì yẹn wọnú náà gẹ̀ẹ́ táàmùlẹ́kọ́ wọ gbùgbùgbù annáru maswakum khalidina fiha olùwà ní ẹ gbére lọ́bẹ̀ ní ẹ máa gbére sínú bẹ̀ ní illa ma sha Allah àfi tó bá wo ọlọ́run pítọ̀ ìfẹ́ kí wọ́n wọ́bẹ̀ eribu ti ẹ kò dé séjì yìí àbí ń tó ń tó ṣe kò dérú kọwọ́ náà gbére inna rabbaka hakimun alim olùwà ní èmi ọlọ́run ọba mọ jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ọba onímọ̀ so níbí ọ̀làjú ẹ̀sìn náà láyé ayé ń kọyàn pẹ̀lú bí wọn bá máa ti ń lọ lójú lórílẹ̀ ayé ọ̀làjú ẹ̀sìn ni sẹ́rí àwọn àṣírí tó súnà lẹ́sọ̀ lọ́sàlámù ń tú náà lélẹ́yìí àṣírí tó súnà ń tú ara wọn yóò máa gbóná jẹ́ pẹ́ ń finá ṣọ́ọ̀kì wọn ẹ̀yin náà ẹ padà kó níbi ìbàjẹ́ tí báyà kúrán là ń kà yìí ẹ padà kó níbi ìbàjẹ́ ṣẹ́ni bí ṣe máa rí nu o tí ọlọ́run bá ti ìtaná súnà sínú ẹ̀mí yàn tẹ̀rí àyàtà kàyíbì ṣe ń tu yìí ẹrù pé wọ́n kàn fọ irin bẹ́lòmí lérí ni ìyé ẹni ọlọ́run tó ń jìkú lẹ́ńtàkò ẹni ọlọ́run tó ń fẹ́ ẹni ọlọ́run ní ó jìkú wọ́n já nẹ́bì ìsá ìsá nẹ́bì ìsá anẹ́bì ìsá ọlọ́run ní kọ́ máa jí òkú hmm. ẹlòmí ní wọ́n ni ike wọn á ní àwọn ẹni ọlọ́run ló dán karama láíláyé kò lè wá pé challenge rẹ tọ́bẹ̀ lè challenge rẹ idán lòlò idán ni wọ́n ní abẹ́ ẹ̀rọ òjò tó náà ni ẹ̀ òjò òjò ọ̀rọ̀ idán ni idán ni àmọ́ ìyọ̀ wọ́n ní wọlé wọ́n ní wọ́n ní sẹ́rẹ́ wọ́n ní gbogbo ẹ̀

nínú àkídàtò àdìsúnà ọ̀jẹ̀mọ́ anáwọn yu'minuna bil karamati awliya bi karamati awliya ìlà àdìsúnà nígbàgbọ́ àmọ́ bí tí mo ń dáwà lára ẹ̀nà pé kí ní jẹ́ karama báwo ni karama ṣe wá ta ni karama máa ń ṣe lọ́wọ́ rẹ̀ ẹnu tí mo ń dáwà lára ẹ̀nà kí ọmọ ní òun rìnà òun rẹ̀ òun rìnà síyàn òun ṣe kíní kan síyàn òun so wá ń kí ni kí ló tó kù ẹ̀yìn gbàgbà kí wá ni sòkò níjọ lójú kódà bó ṣe pẹ́kọ̀ọ́ òun náà lọ bá jẹ torí ó ti yí ọ̀gẹ́ iṣẹ́ ẹja àlìjẹ̀nú ọmọ ọmọ tó ní ṣe pẹ̀lú àlìjẹ̀nú ṣẹ́kù wá bẹ̀rẹ̀ wípé qawluhu rawa Muslim fi sahihi an ba'di azwajin nabi sallallahu alaihi wasallam wallahi àdìsí abẹ́kà yìí inú Sahih Muslim náà lọ́wọ́ àdìsù ẹ pé gbogbo ayẹyẹ náà ni ọgbọ́dọ̀ yé àwọn láǹfààní láti gbọ́ra wa ní jìnnà àti nítòsí tó ṣe pé agbọ́dọ̀ mọ́ ìpé é bá nàbí ṣe wí nìyí anabi ni man ata arrafan anabi ni tó bá lọ lè bá bàbá yẹmí wò àfẹ́ elépẹ̀ àfọ́ onítẹ̀sùbá àfọ́ nkùránì àfá wòkáwòká tí ó wọn wòká yàn àfẹ́ ẹlẹ́yin ijú ẹjú ẹni owó sùn báyìí àbíkẹ́ sáfà náà babaláwo gangan anábì ni wọ́tọ̀ bẹ lọlé bárú ẹni yẹn fàṣà ẹlẹ́hu àǹṣe in tọ́ wá béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ ọ wá pé ní mo wá rí fún nìyí mo wá yẹ̀wò ní bí mo wá yẹ̀wò ní wàsọ̀dọ́kọ̀ọ́hú bí máa yà kúùl in fi ń sọ̀hún o tún wá gbà bẹ́ẹ̀ bí mo fẹ́ lèkó ní wọ́n ni wọ́n lèkó nà yí sí lọ́la àsìkò nà yí sí ni wọ́n lọ wọ́n náà wò pé ah, ẹ̀mí lèkó yìí wọ́n wò sọ̀dọ́kọ̀ọ́hú bí máa yà kúùl wọ́n fẹ́ fẹ́ yàn ẹni wọ́n ní àà ah, ipe lágbájá òun ni mo fẹ́ fẹ́ wọ́n ni a mọ́fẹ́ náà ni ìfẹ́ mọ́ sọ̀dákọ̀wú lè máa yàkù ọgbà tí ń sọnù àbí mo fẹ́ ṣerú bísínẹ́sì yìí ó ní mọ́ ṣerú bísínẹ́sì yẹn kọ́dà lómi bá débi pé wọ́n ní ọgbọ́dọ̀ gbé ìlú kan pé kó rẹ kó lù yìí mọ́ lọ lè gbé ìlú lágbájá kọ́dí sí ọ̀nà ilẹ̀ kíní ilẹ̀ tí ma ń gbóná kọ́dí lọ́bẹ̀ àbí kọ́dí sílé omi ìkónú tọ́bẹ̀ ilé gbárù nǹkan báyẹn gbọ́ wàsọ̀dákọ̀ owó lè máa yà fún ọgbà tí ń sọ gbọ́ annabi ni lamtukbalẹ̀ úsọ̀lẹ́tù arba'ina yawman ìrún ogójì ọjọ́ 40 days obisopo ọlọ́run nígbà lọ́rẹ̀ ẹ̀wọ̀n kan ẹni tọ́lọ lè wo nù o bó lẹni tí wọ́n ń wo fún yàn hmm. bó ń tí ó sì rí so náà ni pé èyí lọ lè wo nǹkan wo èyí lọ lè sọ pé jẹ́ lọ lè yẹ owó tí mo fẹ́ ṣe yìí èyí lọ lè yẹ owó ẹni yẹn ọmọ nǹkan kan lórí tí sọ fún ọ ọmọ nǹkan kan lórí tí sọ fún ọ alẹ́ nìkan ó ní pé òun lọ lè yẹsẹ́ wò lọ́dọ̀ ẹnìkan òun tí wá lọ ń sọ fún ìyá rẹ̀ pé ìyá ẹ mọ́ lọ mọ́ ìgbà tó wá fẹ́ lọ́kọ òun ti ń lágbọ́yé súnà lóbìnrin ìgbà tó wá fẹ́ lọ́kọ ìyá bá ní mọ̀ nsó ìlọ̀lẹ̀ wádìí ẹ̀ gbàtọ́ lọ wádìí wọ́n débẹ̀ wọ́n ní kí ló kọ́ ó ní Ibrahim ìgbà tó wò ó ní Ibrahim yóò kún tó kò ó ní kò tó ní ọlẹ́ ewu tún ó ní ọtún yí wọ́n wo tún jí wọ́n yìí kún ó ní ẹja lọ yá tún jí ló kún ó ní Ibrahim náà ní jẹ́ tún jí ìyá ni àà òkúrọ́ làwọn gẹ́lẹ́ yóò sọ tó bó ṣe nínú irọ́ ni

fún àwọn ní adó ẹ wọ́n ní kí oníbèrè yìí kó dúpẹ́ lọ ọlọ́run wọ́n ní ká sọ fún oníbèrè yìí pé gbogbo ní pa ọláyà pé dìbò kan balẹ̀ wọ́n tó ní ká sọ fún oníbèrè yìí pé ta ló ní ẹ sọ fún ta ni ta ni wọ́n ní kí ní kàn ń ṣe kólókóló lẹ́nu wa nǹkan kò tẹ́lẹ̀ ṣe kólókóló lẹ́nu yàn ń ṣe kólókóló lẹ́nu wa tó látúkọ̀bá láwù sọ́látọ̀ àrùbáyínà yawman ọlọ́run nígbà wọn lógójì ọjọ́ qawluhu wọ́n ní ọ̀rọ̀ tí máa muslim tó sọ pé an báyìí azwajin nàbí sallallahu alaihi wasallam pé ọ̀kan náà yàwó ànábì òun ló lóhun gbọ́rùn ìdátọ̀dọ̀ ànábì wọ́n ní obìnrin yẹn náà ni hiya wọ́n náà ni ìyá wa Hafsa radiyallahu ذكره أبو مسعود الثقفي أبو مسعود الثقفي النصري لأنه ذكر هذا الحديث في الأطراف في مسندها قد سؤاليس إنه أو مسند ريه لك مسند أبو مسعود الثقفي قوله قل ومن أتى عرافا انتظر للباء ومن يميه سيأتي بيان العراف إن شاء الله تعالى شيخ عبد الرحمن علي الشيخ wọ́n ní á padà mú àlàyé wá ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa tó ń pè ní àrọ̀ ẹni pé nínú báàbù mi wọ́n padà ṣàlàyé rẹ̀ wọ́n ní wà gọ́ ìrò ṣáàzàṣàlì wọ́n ní tó hàn níbi àdéhìsì yìí gangan wọ́n ní pé annalwa ìdá murattabun ala maji'ihi wa su'alihi ìyà ń bẹ ìlérí ìyà ń bẹ fẹ́ni tó bá lọ lè bá ẹni tí ń wuṣẹ́ lẹ́yìn náà tó bá tó bí níbèrè ó di ó di wàhálà wàhálà wàhálà alákọ̀ọ́kọ́ nù lílọ tó kọ́ lọ wàhálà ìbéèrè tó béèrè wàhálà lẹ́yìn náà wà sàwá àǹsọ̀dákọ̀wó àwùṣàkà fi ìkọ̀bẹ̀rì bóyá ọgbàlódò ọgbàlódò yìí nǹkan kókó jẹ́ wàhálà náà kí lọ kọ́ lọ fún wà iná fi báyìí rí wáyá ti sọ̀hí torí wọ́n ní ìbẹ̀ níbi àdìsí míì tó ń lọ lálàáfíà onímọ̀ni ata àrọ́ fọ́fọ́sọ́ aláwọ̀ à ń ṣe in lam tuqbal lahu salatu arba'ina layla ó ní ẹni tó bá lọ lè bá ẹni tí ń woṣẹ́ tọ́ wá béèrè kódà bó bá gbàgbọ́ náà tọ́ka ó kójé lọ lè wo òkúrọ́ ara rẹ̀ kí lọ lọ bẹ̀ fún irú wọ̀hún náà ọlọ́run ní gbàrún rẹ̀ fún ogójì ọjọ́ ọkàn lọ́nà ìyẹn lómi ò ní àmọ́ lọ lè ń bá wà wá ní lọ́gbàrá aláya yìí yóò wá ju owó kalẹ̀ ẹni wọn àwọn ẹ̀rẹ̀ àpọ̀lẹ̀fẹ́ lọ́rin àjò fún ẹ̀lọ́ gbẹ́bẹ̀ nílẹ̀ ìwọ̀lẹ́ òkun ọ̀rọ̀ báyìí tó lílọ́tọ́ ọlọ́run lílọ́tọ́ ọlọ́run wọ́n gẹ́nà tó ti fi rí fáwàlá kí ọmọ dèrè pérépé rẹ̀ náà ni anẹ́sọ̀ lọ́wọ́ sálàm ẹ̀kọ́ tí ń kọ́ wa níbi hadisi yìí kọ́wùlù làǹtọ́kùnrin láwùsọ̀lá ẹni pé ànígbà irú rẹ̀ إذا كانت هذه حال السائل طه وانت ما شكوين تيو سلسل تلو لبيري فكيف بالمسؤول بو والنتين وان بيري ولك كان باباتي وسه بو لورو تيسي بل قال النووي وغيره الإمام النووي سبحانه معناه ثم لنكي أنه لا ثواب له فيها ثم لنكي لهم نيفون لا دائرون وإن كانت يعني مجزئة بسقوط الفرض عنه wọ́n ní kọ́lá wá ṣe pé yóò gbé e fún pé ọ̀ràn yẹn rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ yẹn ni kó ti kí àmọ́ ọlọ́run ní san lẹ́sàn rẹ̀ wala budda min hadha ta'wil fi hadha al-hadith wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n ìtumọ̀ tá a gbọ́dọ̀ fún àdéhùn yìí náà ní eléyìí wọ́n ní wa inna al-ulama ń tura àwọn afá mutafakun wọ́n panu pọ̀ ala annahu لا يلزم من أتى عراف إعادة الصلاة أربعين ليلة torí pé kò قد tó sọ pé kọ́ dá ìrun forty days padà ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ò ní fún ní ẹ̀san àmọ́ kìí ṣe pé yọ dá padà so reason láì dára tó tó di ní ọjọ́ mẹ́jọ so à ń lọ pàdé àti lè máa bá a lọ hàn lọ́wọ́ sọ́lọ́mọ́ ọ̀la ọ̀ṣunmọ́lẹ́ wàhálà ẹ̀rìn yìí wọ́n sọ́ọ̀dì yìí sọ́lọ́mọ́ náà. sọ́wọ́ àìsànlọ́ ọ̀tọ̀tọ̀ nígbòrò ní kí ni ìdájọ́ ìmọ̀ jàmá tí yẹn bá ti lẹ́yìn ìgbà tí àwọn ìmọ̀ràn orí tún kí kí ẹni tí ó bá jẹ pé àwọn oníṣúfin bí àwọn àtìjà ní àríkàtìrí àtàgbà pé asọ̀tọ̀ àwọn tẹ́kalẹ̀ yìí annabi yóò wà bẹ́ẹ̀ yóò wà sí ibi aṣọ funfun wọ́n gbà pé sọ̀látẹ̀lì fàájì ojú alkùránì lọ àbí sọ̀látẹ̀lì fàájì òun ló lọ́lá jù nínú gbogbo àsàlátù tí yẹn máa ń ṣe irú ẹni yẹn ìgbọ̀dọ̀ kírun lẹ́yìn ẹ̀ abẹ́ni tó gbà pé so ìwọ́tọ̀ ọba pè é yóò fi àbùkátà fún ọ ẹ̀hẹ́n turu ẹni yẹn lẹ́yìn so ẹ̀wà tí ń tó wá dájú ní pé tó wá ti rí pé nìyẹn ṣe rí òun sì ní ìmáàmù ẹwà mọ́sálásí ní lọ ni kẹni pé ẹmọ̀ dé ẹmọ̀ adáhùn ti ní kí ọ̀dá wà lálẹ́ lálẹ́ kí wọ́n wá mọ́sálásí yẹn tó wù rí kí so àmọ́rú ẹni yẹn náà kí o tó tẹ́kì sáàndì pẹ̀lú rẹ̀ kó tó dé pẹ́lẹ́bù pé yìí ní kí o lẹ́yìn ẹ̀má ọdájù kí o jẹ́kẹ́ nìyàn mọ́ pé ẹni tí a sọ ń fún kalẹ̀ ẹni gbà pa nẹ́bí ọwà bẹ́ anẹ́bí tó ti kú tó tó ma sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ òun lọ dájú gbogbo àsàlátù ayé tá nẹ́bí mú ìtò mú wá fún wa àbẹ̀túgbà pé sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ òun ló ju Al-Qur'ani lọ nígbà ìmọ̀ye eléyìí ó yọ ìyànkó ní ìsìlámù wọn tẹ́lẹ̀ wọ́n bá ní pé bẹ́ẹ̀ ni ah, ní oníkíun lẹ́yìn yí mọ́ fún tẹ́ǹsì à sòtòrò èmì rẹ̀ nìkan bẹ́ẹ̀ náà tó ṣe pé ẹni ìmọ̀ ń wọ́sẹ́ bọ́rọ̀ àwọn sọ̀rọ̀ lè bá bí ẹ̀ ń wọ́sẹ́ eh, ní oníkíun lẹ́yìn yí mọ́ oníkíun lẹ́yìn mọ́ sí ni tọ́ mọ́gbọ́ ó fi hàn pé ń tẹ́ǹsì yìí yọ́ mọ̀ jáwọn náà nínú tẹ́rí òdodo kó sá sọ kalẹ̀ sínú ẹ̀mí ni sọ kẹ́nìyàn gbọ́ ọ wá lo kò ló yọmọ òun ọmọ fúnra rẹ̀ ọmọ rẹ̀ nítorí nínú sọ òun náà ni pé kó tó di da ní kẹ́nìyàn kó bẹ́ ẹnìyàn sọ̀rọ̀ tí kò máa mọ́ páyà tí kò máa ṣùgbọ́n yọ̀rọ̀ lè lu gan ní sábà bíi so lẹ́yìn náà táwùjọ bá dá ní tẹ́sìn bá bí àwọn èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀dà ẹ̀mọ́mù yẹn wá ní kíni kíni kan àdíkì lẹ́yìn mọ́ àmọ́ pé sábà lẹ́yìn mi láwọn kí lẹ́yìn sí mọ́mù láwọn ọláwọn yóò kó gbó àdúrà lẹ́ni ah, wá ní tí ń ṣe burú ju owó àdúrà tí ń kó lẹ̀ yìí lọ tàbí kí wá kí ó kò ní kùtẹ́ ní kúnyẹ̀ ní kankan ah, yóò lẹ̀ wá irú ẹni yẹn kò ní ìdíkàmọ́ láwọn ń dájà máa tàwọn náà lẹ̀ kalẹ̀ tó ẹ máa ń lọ sí mọ́lásà tọ́lọ́ bá mọ̀ kánà yín tó ṣe ayé sí náà fún yín tẹ́ kírun ní rọrùn yín tí sí wàhálà mẹ́ tọ́ ọgbẹ́ ya wọlé ìmọ̀ náà ọlọ́run ọ̀rẹ́ wọ́n máa ní sàlámù alẹ́kùn mọ́sálásí tí wọ́n tún máa ń ṣe àbíkáwọ̀ lápapọ̀ lóǹkan náà tí mo lè ṣe àkáǹtì mi ní níbẹ̀ tàbí kí n jáde láti lọ ṣe ní ibi. tó bá jẹ́ pé wọ́n máa ń disturb yàn bá yẹn ṣe wọ́n sálámà tán wà wọ́n ó láyà ìlànà àṣàkùnlá àdàmú. so tó bá ti ṣe máa jókòó tí wọ́n ní bá ti sálámà ǹdẹ́ ní tiẹ̀ ǹdẹ́ ní tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa dún níbi mùkálàfà ìyàpá súnà lẹ́tọ̀ sálàm tí wọ́n ń ṣe yẹn tó tó máa ti sálámù tó dé wọn lọ lè ṣe tiẹ̀ nílé tó àmọ́ tó wá di pé kèsè pé bóyá òun yẹn ga tí wàá di pé yóò máa disturb rẹ wọn náà lè dùn kó kó ṣe tiẹ̀ tó wọn lọ wà rẹ. wọ́n bẹ̀rẹ̀ ní kí ni ìdájọ́ ọ̀hún jàmá tí yẹn bá kí lẹ́yìn lẹ́yìn ìgbà tí àwọn ìmọ̀ àwọn oníṣòfin bá pé ẹjọ́ sí èlò lọ ìgbésẹ̀ èlò lọ ọ̀dọ̀ imam tí wọ́n sọ pé òun wọ iṣẹ́ láti lọ ṣe àrídájú pé wà lóhun ló fẹ́ lọ lè ewu sẹ́ lọ́rọ̀ rẹ̀ àrí ẹ̀kọ́ akọ́kọ́ bá fi sí iṣẹ́ nípa ìṣẹ́ ẹ̀ẹ́tẹ̀lẹ̀ wọ́n àlẹ́ òfẹ́ wo sí àrí àyẹ́fẹ́ kó rẹ̀ sí wà lẹ́rọ tó wá ní ẹlákùnfẹ́ wò kẹ lọ́nà yẹn kó wá gbé kíní pọ̀ wọ́n náà ti kó lára rẹ̀ kí lára rẹ̀ bọ̀ wàhálà so wala tajassasu wala tajassasu so ó ti tó kó béèrè nìkan ó lè béèrè lọ́wọ́ rẹ̀ kẹgbọ́n ọgbọ́gbọ́n rẹ̀ máa ń wò kan wà ní bẹ́ẹ̀ ní kí ó lẹ́yìn tó bá wọn nǹkan ni àhà wọn ni àti ah, ewu ewu náà nù àwọn kọ́ wá ní ẹ̀dàkùn ẹ̀yẹ mo fẹ́ wo nǹkan ni ìfẹ́ wusẹ́ wá gbé yẹ pẹ̀lẹ́ àwọn náà àwọn náà ah. èèyàn èèyàn kiri ara rẹ̀ pa wà ń kiri ara rẹ̀ bọ̀ wà lánàá lọ́dọ̀ ọlọ́run nínú ṣẹ̀ríà ní sọ o sotori pé anabi ni man ata arọ́fan fasa ẹlẹ́kùn àǹṣẹ́yìn so ọgbàgbọ́ ọgbàgbọ́ ìyẹn lọ lè tẹ́sí pé jẹ́ lọ lè wúṣẹ́ àbíkẹ́ àrọ̀rùn so bí kí ọgbẹ́ mú ẹni tí ń ṣe aburú bí ẹni tí ń ṣe lewati ẹni tí ma ń ṣe kódìjọbọ kí wọ́n ní àdẹ ọkùnrin kan sí kọlọ̀ lè bá àdẹ ọkùnrin sí bò àti rí ẹni tẹ́lú ní kọlọ̀ lè jẹra rẹ̀ lẹ̀ gan òun náà ti kóra rẹ̀ sínú wàhálà so ìbínú ọlọ́run jọba àwọn méjì náà ni ní í ṣe bẹ́ẹ̀ tó kí ló ní kẹ́ sọ pé pé nǹkan jókòó báyìí náà náà ẹ bá ti sọ fún tó kò nídìí so wallahu alam náà ni tẹ́ bá ń wọ ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́ ìfìyàjẹ́ ní ìfìyàjẹ́ nínú ẹ̀sìn ẹni tó ti pé sáwọn máa ń jẹ́wọ́ náà ni máa ń pọ̀ jù kí wọ́n jẹ́wọ́ pé àwọn ah, ṣe nǹkan báyìí sùúrù ẹni títí zìnà tó wà láyé àwọn tán jẹ́wọ́ láyé ànẹ́sọ̀ sálàmù dátà náà gbogbo jalọ ìdájọ́ sílẹ̀ fún wọn wọ́n jẹ́wọ́ fúnra wọn ni so wallahu alam tẹ́ pé ìtọ́pinpin والله أعلم المعنى السلام عليكم بين الله الاختمار الذي هي في الروح في الحديث هذا الحديث لا يقبل الله صلاة حائض إلا باختمار نعم حديث النبي الله ونبا irun obìnrin tó bá ti dé ipò bàlágà ilà bí khimarin òun náà ni nǹkan tó ṣe pé yóò bo ara obìnrin yóò bò látòkè kanlẹ̀ tó náà ni ìtumọ̀ kan wà fún àwọn ìtumọ̀ mi wà tó ń sọ pé o ti ń jẹ́ kìmá òun ni tẹ́rí kìmá rùjìlbá bìmọ̀lá àbá hijab so gbogbo àwọn kìnnìyàn wọ́n máa ń pè wọ́n ní pé kẹlìmáàtò ìfẹ́ sítẹ́mà àìsí ìṣtára kọ́tùwá ìfẹ́ sítẹ́mà kọ́tù ìṣtára àìsí tí ẹ bá rí wọn nígbà míì tí wọ́n bá tò papọ̀ èèyàn fún wọn ní ìtumọ̀ oríṣiríṣi àmọ́ nígbà míì tẹ́ bá dá wọn rí wọn á ní pé tí ń jẹ́ jìlbà òun nìkan báyìí khimar òun nìkan báyìí tó akaba ní ká sọ tó bá tó papọ̀ tí ń jẹ́ khimar òun nìkan tó ṣe pé láti orí yóò bò débi ìdajì ara sọ̀kalẹ̀ wá síbi wàlẹ̀yẹ́dẹ́rẹ́ bẹ̀kúmrì iná àlà jòyóbìhìn ẹni pé kó wálẹ̀ níbi àyà wọn wálẹ̀ sísàlẹ̀ kanlẹ̀ ìyẹn ni pé tó bá tó papọ̀ náà àmọ́ tó báyìí pé abáníní ti bí bo ara sòun náà ni pé irú kìmáàrú yẹn lè fi àtò pé ohun tí ó bò látòkè tí ó kan ilẹ̀ ẹlẹ̀ àmọ́ tí ò ní sí kò ní sí ojú níbẹ̀ ojú ò ní bò nígbà tí wọn tọ́ba ní kìmáàrú lè wájì yìí tọ́ba fi wájì òkun sòtò mọ̀rẹ́ ni pé ìjáàbù tí ó ní ẹni tó mọ̀rẹ́ ni pé nìkan ọ̀bùnrin ń wí òun àmọ́ níbí yìí wọn ọ̀dà kan kìmọ́rún fi àlùwájú òkun tó mi pé tán sọ ni pé ọlọ́run lè gba àwọn obìnrin tó ti bàlágà àfi kó kí pẹ̀lú kìmọ́ ẹni pé pẹ̀lú ohun tí ó gbogbogbò ara rẹ̀ náà ni so wọ́n lọ ọ̀hún àìlẹ́mù. Wọ́n lóyún ní sàlámù alaykum. Aleykum salaam nígbà uh, uh, ah, ah. ọba tí máa wó gan kalẹ̀ tí wọ́n ti ń bá kúrin Assalamu alaikum sí ọ̀kan nínú ọjọ́ mẹ́rin tó jẹ́ ọjọ́ ọdún iléyá bá bọ́ sọ́jọ́ mọ́ndé tàbí tọ̀sán sí àlè ìgbà àwọn súnmọ́ tàbí rárá àwọn ọjọ́ mẹ́ndé àbí ọjọ́ ọdún àti ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ sọ̀nẹ́sọ̀ sọ́lọ́m ní pé àyàmù akẹ́lẹ́nu òṣùrùbí ọ̀dí kẹrẹ wà ọjọ́ jíjẹ ọjọ́ múmu ni tó ọjọ́ kámẹ́rán tí ọlọ́wọ́n bá ní kò sí fún ààwẹ̀ ń jẹ́ báwọn àkí ń gbàwẹ̀ níbẹ̀ àfi ẹni tó bá wà ní hajj tó sì pé ó ṣe tàmọ́tò kò wá rí ẹran àdáyápa tí ó ní láti gbàwẹ̀ mẹ́wàá yóò wá gba mẹ́ta lọ́rùn yóò wá gba mẹ́ta yóò gba méjì tó bá délé padà so náà ni twenty tí ìbá ti ṣe pé ń ṣe hajj lọ́wọ́ tó wà ní ìlú rẹ̀ kò ní fi kó gbàwẹ̀ kọ́lá bọ́bọ́ sí ọmọdé kọ́lá bọ́bọ́ sí jọ alamisi ẹ wọ́n fi rú ananifin ọbọ̀ sí ayé amòlùbí ẹni pé wíwá rí thirteen fourteen fifteen so ìrìngà tó lè kọ́kọ́ sínú ọdún ọlọ́run àìlú. wọ́n mọ̀ ní àṣà wọ́n ní báyìí wọ́n ní assalamu alaikum báyìí ní hàdà hàdì فضلت سورة الحج بسجدتين رواه أبو داود في مواقيت ẹni pé náà àdéhùn mọ́sálù ni tó ìtumọ̀ rẹ̀ ni pé suratul hajj ara ọlá tó wà fún ni pé sájídà méjì ló wà níbẹ̀ sujud méjì náà ló wà níbẹ̀ ní pé tí wọ́n bá ń kà yọ kàn yín sájídà méjì tó ìtumọ̀ tí àdéhùn yẹn sọ ni sọwọ́n mọ̀ ọ́nù àìlẹ́m náà. Wondering is it compulsory for a Muslim person to recite Surah Al-Fatiha after Imam? kíka suratul fatiha lẹ́yìn imam yóò máa ṣẹlẹ̀ nígbàtí imam bá ń kí ó jẹjẹ bá ń kí ó jẹjẹ ẹni tó wà lẹ́yìn rẹ̀ ló pè é fatiha yóò sì fi sura níbi sura ní rákà àkọ́kọ́ àti rákà ẹ̀kejì bẹ́ẹ̀ ni mi rákà ẹlẹ́kẹta àtẹ́lẹ̀ àbí tó wá jẹ́ pé níbi ìran ìran àṣùbà àbí ìṣáà ẹni tí ń bá ń gbọ́ tí ìmáàmù ń gbé ó dákẹ́ èyí tó rìnlẹ̀ jù òun náà ní pé nìyẹn ó dákẹ́ ọmọ gbọ́ kẹrọ ìgbìmọ̀ wọ́n ìdá kúrò al-Qur'an fàṣẹ́mi ìrìnlẹ̀hú wàhán sídù àwọn hadith tó wá ipe ẹni tí kò bá ka suratul Fatiha kò ní ìrùn hadith ní ìgbàdà yíyan ipe nígbà tí ìmáàmù bá ń kéwú jẹ́jẹ́ ni sọ ọ̀rọ̀ àwọn sàhábà pọ̀ rẹ̀kẹ́kẹ́ tó sọ pé àwọn máa ń dákẹ́ kí alẹ́ sàṣọ́lá bá ń kéwú jákè wọ́n ti bá ń kéwú jẹ́jẹ́ àwọn ló fi kéwú táwọn sórí ni tí wọ́n lẹ́sẹ̀ ń lẹ́jù sórí ni wọ́n gbọ́ kẹ́lú ní oní pé èèyàn ó kì èèyàn ó kì sọ tẹ́ bá níjọ́ kọta náà ní nǹkan alkùnrán tẹ́lẹ̀ kan kí lẹ́yìn àlẹ́bí ni mẹ́rin lẹ́dẹ̀ yìí náà zẹ́ ẹ̀ ní alkùnrán tẹ́lẹ̀tì ń fa alkùnrán ní mọ́mí lẹ́nu lẹ́ẹ̀kan sẹlẹ̀mí ní sí mọ́ bá kí bá tẹ̀ fẹ́ adákẹ́ tó wà sáré kí ni hajj dídákẹ́ wọn so ètò ti wà aslam òun náà ni ọ̀rọ̀ táwọn sọ̀hábà tó wá tó ń jẹ́ àgbọ́yé dáwọn àdísìmọ́ tó jẹ́ mọ̀rọ̀ fún wa tẹ́ńtánà ìbá ti ń kí jẹ́jẹ́ àwọn máa ń ké fàtẹ́ àmọ́ tó bá ti pé ó ń ké ó jáfe àwọn máa ń dákẹ́ àwọn máa gbọ́ kéwù rẹ̀ ni ní tí máa ń takò láká ẹlòmíì ẹlòmíì lè máa wọ pé à ìyẹn tó bá ké fàtẹ́ à kò ní ọ̀run ọ̀dà tó bá báyìí mọ́mù ní ìrùkú kan tó kò dúró kọ̀ọ̀ké fàtẹ́ àná kò tó kúkú pẹ̀lú rẹ̀ sọ mẹ̀lẹ́ oṣù náà kọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ni ètò ni pé kí ọmọ dákẹ́ tí kí ó já kíkí ọmọ gbọ́ ẹtí ìmọ̀mọ̀ ń kà wọ́n lọ bọ̀ àìlọ. Olúwo ní àsàlámù aláìkùm. Ǹjẹ́ ó tọ́ ká tó mọ lẹ́yìn ìmáàmù fẹ́ pé máa ń dáwọ́lẹ̀ tí ìwà dára ló kò dá? Ìmáàmù ti ń dáwọ́lẹ̀ pàtàkì jùlọ tó mà lọ́kàn wò pétọ̀ báwo sì máa kí ni bàjẹ́ báwọn bàbá wà nù. Sòtítọ́ tó sọ fún un tó báwọn sì máa kí ń tàwọn nù ọ̀lẹ́tọ̀ kí òkè lẹ́yìn ọ̀ torí pé anábì sallallahu alaihi wasallam kò kírun kó dáwọ́lẹ̀ rí anábì ò kírun kó dáwọ́lẹ̀ rí tó kí ni wọ́n máa kí kí ni wọ́n máa kírun bí ó ṣe ní ibà anábì ṣe kírun anábì sì ní sallu kama ra'aytumuni usalli bí ṣe kírun náà nìkan iná máa kí tabarẹ́ nìkan ní sọ́fẹ́ kírun òun wá dáwọ́lẹ̀ òun wá káwọ́ pọ́yìn ǹjẹ́ a lè kírun lẹ́yìn ẹ̀ ọka ọpọlọ yìí ọwọ́ méjèèjì ọka mọ̀ yìí máa ní kí ló dé òun kírun náà ni tí a pé wa adaba ti rí bá rà á nkálukọ́ ọmọ jáde kó lẹ́yìn ẹ̀yìn bó jẹ́ kó nkálukọ́ ọmọ jáde kó lẹ́yìn ẹ̀yìn tó bá dáwọ́lẹ̀ kírun náà àmọ́ nítorí kó ti pẹ́ pé a ìyóhun ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ náà la fi rí ní tuntun so anábìyẹ kírun kó dáwọ́lẹ̀ so lẹ́yìn náà anábìyẹ wá sọ pé نحن معاشر الأنبياء أمرنا أن نجعل يميننا على شمائلنا في صلاتنا àwọn tàjẹ́ àtàjẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo ló tàbá ti fẹ́ kí a ma wọ́n pa wá láṣẹ ká máa ka ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì wa tí wọ́n bá ọwọ́ àìlẹ̀. wọ́n bẹ̀rẹ̀ ní separate that booking of the line is not good but can we take dua in jama? dúkìrì jama yìí àdúrà jama yìí nǹkan kan náà ní jẹ́ bẹ́ẹ̀ gbọ́nẹ́ wọ ẹjẹ́ ká lọ́lẹ̀ ẹjẹ́ ká bẹ̀ lọ́rùn kò sí yìí àti apẹ́ nìkan ń ṣe táwọn èèyàn ń ṣe àmì tòyún yàtọ̀ sí dúkìrì Allahumma taqabbal lana salatana fáìlà àmì tó ẹni yẹn ní sàdúrà yìí wọn kì í ṣe àdékéró àjàmà rìn so náà ni ọlọ́kẹ́ gbogbo wa ẹni ká sọ pé ọlọ́run o ya Allah ya Allah rárá ẹni lọ àwọn jàmà yìí kò sí àdúrà fún kò sí ẹ̀rí fún ilé ìwọ̀n lásì àwọn ìṣòwòtín wọ́n á ṣe lè pé pé ìjọba gbogbo lóhùn kan náà kò sí ẹ̀rí fún sòfin jìnnà sí i. والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك